kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo ibi tí ẹ bá gbé lórí ọ̀fẹ́ látún ti máa wò wá ètò tòní jẹ́ ètò àkànṣe pàtàkì tí eh, bàbá prophet akínbùlùgbé bàbá tún ní àwọn nǹkan kan tún fẹ́ ṣẹlẹ̀ bàbá tún sọ àwọn nǹkan kan Hmm. bàbá sọ àwọn ọ̀rọ̀ kan nípa orílẹ̀-èdè yorùbá ìyẹn yorùbá nation wọ́n sọ àwọn nǹkan kan nípa aṣíwájú bọ́lá ahmed tinubu àti àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ní nàìjíríà bàbá tó ti wá dé lónìí wọ́n tún ní <laughs> ọlọ́run tún fi àwọn nǹkan kan hàn àwọn ẹ dẹ̀ mọ̀ wípé bẹ́mi ti máa ń sọ lórí ìkànnì yìí kéèyàn ó tẹ́ lè gbójú síta wípé báyìí báyìí báyìí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ mọ̀ pé yóò dáyàn lójú dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n prophet akíngbùlùgbé wọ́n jẹ́ kan nínú àwọn wòlíì tọ́lọ̀ ń lò àti wòlíì tó dẹ̀ tún gbàgbọ́ nínú òmìnira yorùbá ìdí gan nìyẹn kí wá lọ́lọ́run rán bàbá kí lọ́lọ́run sọ nípa síwájú bọ́lá ahmed tinubu kí lọ́lọ́run sọ hmm, nípa yorùbá nation àti pé kí lọ́lọ́run sọ pó fẹ́ ṣẹlẹ̀ ok ọ̀rọ̀ yẹn ò dùn lẹ́nu tèmi ẹ jẹ́ kí n kúkú gbé bàbá wọlé òtítọ́ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọlọ́run kò lè tì mí lẹ́nu láti sọ tọ́lọ́run bá ti rán mi they will make Nigeria ungovernable for him. àwọn ènìyàn lọ́tún lọ́sì especially àwọn àtọ̀húnrìnwá èyí tá a ti ń sá ẹni nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti ń sọ nípa ẹ̀ pé ní jẹ́ kó dókè níbẹ̀ yẹn sincerely speaking gbogbo ọ̀nà ló máa gbà láti make sure wípé wọ́n mèkè orílẹ̀-èdè yẹn nǹkan bá lẹ́bù fún ẹ ti ṣe ìrìnàjò náà. ẹ wo ẹ mọ́jà tọrọ wa jẹ gbogbo àràkà déédé bàbá rere bàbá kẹtẹ ń wò wọ́n tó kọ́wọ́ sókè irọ́ ló wà lẹ́yìn ẹ̀ ọ̀run sọ fún mi pé irọ́ ló wà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí bí a ò bá sí nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ló máa wà ló máa digress away from the path tí ọlọ́run ti là sílẹ̀ now bí ọlọ́run ti ń gbé ní ògùn ẹ̀ ohun tí ọlọ́run sọ fún mi ni pé ogun yìí máa pọ̀ fún èdè ṣe yàgàbá láti jà nígbà tó bá dé level kan yàgàbá máa ó máa gbé ìwé wọn kọ yorùbá wọn kọ yorùbá sovereignty sí inú ẹ̀ bàbá yàgàbá dẹ̀ gbé sókè báyìí ó gbé sókè ó fi hàn gbogbo àgbáyé yorùbá sovereignty ó gbé hàn gbogbo àgbáyé ó dẹ̀ gbé sórí tábìlì ó dẹ̀ mú báírò ó dẹ̀ append signature sí ọlọ́run kí leléyìí ọlọ́run lòun fẹ́ lò ó ló máa wúlò fógun nílẹ̀ yorùbá ẹ̀rù wá bà mí mo ní bàbá àwọn nǹkan tẹ́ sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé kìí ṣe pé ó ń yí padà yìí bàbá ní ọlọ́run ní kò yí padà rárá ọlọ́run máa ó lóun fẹ́ lo jàgàbá ó lóun fẹ́ lò fún ìtíṣe ìgbélékè òfò yorùbá land yorùbá nation ó lóun èlò òun ni máa ìdá e, ó fẹ́ ó kọ̀ ó lóun máa yorùbá. so kí n tó parí ọ̀rọ̀ yẹn so gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe grass root work yín lórí Yorùbá nation you must not relent you must not relent you must continue to do your local awareness international awareness and all the awareness and awarenesses tó bá yẹ kẹ́ ṣe ẹ máa ṣe lọ nítorí wípé nígbà tó bá tákòkò ìrọ̀rùn ló máa bọ́ sí mo sọ nínú program tá a ṣe gbẹ̀yìn mo ní ọ̀run sọ pé kì í ṣe girigiri bẹ́ẹ̀ bá rántí olóòtú olóòtú òun ní ọlọ́run sọ pé ẹ ẹ mọ́ mo ní girigiri ẹ mọ́ mo ní girigiri torí pé the ways of God are mysterious to accomplish his work his works no man can determine or search unsearchable they are mo sọ bẹ́ẹ̀ nínú ètò ìṣe program tá a ṣe kọjá bí ẹ̀mí ọlọ́run ṣe sọ fún mi nìyẹn. okay dádì bá ṣe ń tẹ̀síwájú ẹ ẹ pèdè kan lẹ́ẹ̀kan ẹni wípé aṣíwájú mọ̀ bí ìran Yorùbá ṣe wọ oko ẹrú àwọn Fúlàní pé òun náà ni ó mọ̀ bí ó ṣe kó wa jáde ẹ tún wá sọ pé Ọlọ́run fi hàn yín sí wípé ó dé lẹ́vù kan wípé àwọn ará bí wípé wọn jẹ́ kíjọba yẹn ó rọrùn fún láti ṣe wípé ó wá kọ Yorùbá sovereignty pé ó nà yẹn sókè báyìí ṣé ìyẹn náà ni wípé <laughs> ṣé ẹ dẹ̀rọ because tá a bá ní ká wò ó ẹ mọ̀ ẹ̀yin lẹ sọ wípé ntọ́ Ọlọ́run fi hàn yín nìyẹn ṣùgbọ́n tá a bá ní ká wò ó bẹ́ẹ̀ni mi lè sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ bọ̀ ṣé kinní yìí sófẹ́ wà físíbù dáadáa bẹ́ẹ̀ sà. ohun tó bá ṣòro ṣe fún ènìyàn tí Ọlọ́run bá ṣe wẹ́rẹ́ òun là ń pè ní ìyanu. Hmm. ìyanu ò kì í sì ń dùn tí ò bá sí wàhálà tó ti lọ ṣáájú before kí ìyanu tó ṣẹlẹ̀ hmm. nígbà tí wàhálà bá pọ̀ fún èyí tí ṣe ẹ̀mí òun fúnra ẹ̀ láti gbé A wá gbé lọ́lọ́run lọ́wọ́ á ní kọ́ ọlọ́run bá òun ṣe ọlọ́run àwa ṣe bó ṣe fẹ́ ṣe bó ṣe wù ọlọ́run ìgbà yẹn ló máa wá dùn lójú ẹ̀ á wá dùn lójú àwa náà pẹ̀lú wípé wá o ìyanu lọ́lọ́run wa <laughs> ìyanu lọ́lọ́run wa ìyanu lọ́lọ́run wa ọlọ́run ayérayé so èmi àti ẹ̀yin bí ọmọ yorùbá a gbọ́dọ̀ kún fún àdúrà gidigidi kí a mọ́ relent nínú àdúrà wa àti effort wa pẹ̀lú nínú agitation tí àwọn ọmọ ọlọ́run wọ̀nyí ń ṣe wọ̀nyí kí a mọ́ relent nínú ẹ̀ nítorí wípé <laughs> iṣẹ́ tí ọlọ́run ṣe kò fi hàn ẹnikẹ́ni ọ̀nà tó sì fẹ́ gbégbà kò fi hàn ẹnikẹ́ni kò sí wòlíì náà tó gbóná ká má rírú ẹ̀ rí tí ọlọ́run fi hàn pé bóun ṣe fẹ́ ṣe rè ṣùgbọ́n you can only get the glimpse he can only show to you the pathway to it so that you will not be mis misconstrued òní ṣí ọ̀nà rìn wàá lè máa rìn lójú ọ̀nà tó ń fẹ́ and that's how it is by the grace of God. bàbá Tinubu ló kó wa wọnú oko Ọlọ́run ló fẹ́ lò láti kó wa kúrò nínú oko nínú ìtìṣe ìrìnàjò náà kí òun ọ̀gá ògo kó tó ṣe ìfẹ́ inú òun àdúrà mi wá ni pé kí Ọlọ́run kó jọ̀wọ́ kó lọ́ra ẹ̀mí bàbá Tinubu nítorí pé ohun tí bàbá Tinubu sì máa ṣe sì pọ̀ nínú ìtìṣe ìrìnàjò náà. Hmm. ẹ ṣeun bàbá ẹ kú òun látàárọ̀. ẹ̀yin aráalé gbogbo tẹ̀ ń wò wá bàbá wa tí ẹ̀ ń gbóhùn látẹnu wọn náà ni bàbá wa prophet akíngbùlùgbé ayọ̀dèjì látinú ìjọ celestia ẹ rí i pé ètò tá a ṣe lọ bàbá yànnà náà àwọn nǹkan kan bẹ̀ bàbá dẹ̀ sì tún rí àfẹ́ẹ̀mù ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan tí bàbá tún wá sọ ń bì tó yàtọ̀ ni wípé wọ́n ní aṣíwájú ló mọ bí yorùbá ṣe wọ oko àwọn atiláwí tí sàwọn fúlàní wípé ọlọ́run ti wá sọ pé òun fẹ́ lù báyìí láti kóran yorùbá jáde ẹ gbọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá. mo mọ̀ pé gbogbo yín oríṣiríṣi nǹkan ni ó mọ ní lẹ́mọ̀ rò lọ́kàn yín báyìí lẹ́mọ̀ rò lọ́kàn yín báyìí ẹ fèrò ọkàn yín ẹ máa fi hàn ẹ máa kọ́mẹ̀ǹtì sábẹ́ ètò yìí ẹ jẹ́ kí n máa kí n máa mọ èrò ọkàn yín bó ṣe ń rí lára yín. ṣẹ́rí tínú mi fi dùn tí bàbá bá sọ̀rọ̀ ni wípé mo rí i pé bàbá jẹ́ kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ pé they are very few you won't see him pé bóyá kíní kan àfi ẹ̀kọ́ kan just once in a while tó bá lọ́lọ́ sọ fáwọn ok mo dẹ̀ mọ̀ wípé tọ́lọ̀ ń bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni kì í yí padà èèyàn ló lè yí ọ̀rọ̀ padà now lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé aṣíwájú ó sì máa wúlò hmm. ṣé ẹ lérò pé ok ẹ kúkú ti sọ̀rọ̀ yẹn síwájú pé ìyanu ló jẹ́ pé pé n tó ń pè ní ìyanu ni pé n tó kọjá ọgbọ́n ìmọ̀ àtòyé èèyàn òun ló ń pè ní ìyanu ṣùgbọ́n lójú àwọn ọmọ Yorùbá mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ rò pé ah, so possible <laughs> so possible uh, because ọ̀pọ̀lọpọ̀ believe pé tabadẹ̀ ní káwọn tòótọ́ gbogbo àwọn olóṣèlú yìí ìfò yàtọ̀ sásíwájú nìkan gbogbo àwọn ọmọ olóṣèlú tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń ṣòṣèlú gbogbo wọn náà ni wọ́n ń benefit nínú location nine benefit tí wọ́n dẹ̀ ń benefit nǹkan tí wọ́n ń benefit ń bẹ̀ yẹn wọ́n fẹ́ kó máa tẹ̀síwájú ìdí nìyẹn tó fi jẹ́ kó fẹ́ ṣòro fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wípé ah, sáwọn eh, ẹni tó yẹ pé wọ́n ń gbádùn yìí tó yẹ pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ ń tẹ́ wọn lọ́rùn sáwọn wá ní ìfẹ́ ká kúrò mẹ́ ṣùgbọ́n ok ọlọ́run ti lò yín ẹ ti sọ yẹn ṣùgbọ́n kó tó di pé a máa kúrò lórí ọ̀rọ̀ aṣíwájú kí làwọn nǹkan míì tẹ́ tó fẹ́ sọ fáwọn èèyàn wa lórí ẹ̀ sà. ẹ àwọn kan lè ṣaláì bí a ṣe ń sọ yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn kan ṣaláì nígbà ayé Mósè àti Fáráò wípé Mósè máa wúlò láti kó wọn jáde kò ní ilẹ̀ Egypt ṣùgbọ́n nígbà ti jẹ́ pé ìpinnu Ọlọ́run ni ẹni tí Ọlọ́run kò lè mú Ọlọ́run kò tí ì so ìyẹn ló jẹ́ kémi ní ẹ̀rí rere wípé bọ́lọ̀ bá ti sọ pé ó yá ó ti yá nìyẹn eléyìí kò ń ṣe pé rárá Ọlọ́run fi hàn mí wípé jàgàbá sì máa wúlò nígbà tó bá tó àkókò torí pé òun fúnra ẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú ọ̀run sọ fún mi pé ó máa rí ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ìpọ́njú tó lè mú ẹ̀mí jàgàbá lọ kí Ọlọ́run kó fi bó kó kà kúrò níwájú rẹ̀ nígbà tó bá tó àkókò tí Ọlọ́run fẹ́ lóye wọn pàápàá lè má lè ro ẹ̀ wẹ́rẹ́ lọ́lọ́run dẹ̀ máa lò ó òun ni ìyanu yẹn máa fi dùn nínú ìdí ṣe ìrìnàjò náà because he will, he will want to make a record to supersede record Awólọ́wọ̀ lórílẹ̀‐èdè Yorùbá nígbà tá a kò bá tó ọ̀run fi kíní hàn mí wẹ́rẹ́ mo rí i pé ń gbé fọ́tò bàbá Awólọ́wọ̀ wọ́n gbé sí ibì kan wọ́n á gbé fọ́tò yìí ti ṣe Tinubu Jagaba wọ́n wá gbé lọ síwájú rẹ̀ wọ́n wà bóódìn ó tóbi ju ti bàbá Awólọ́wọ̀ lọ màláìkà yẹn wá ń sọ fún mi pé kí n wò ó ṣé mo rí àpẹẹrẹ kan nìyẹn o pé èrò ọkàn ẹ̀ ní láti ṣe iṣẹ́ tó tóbi ju èyí tí ṣe tí mò ń wò lọ yìí ṣùgbọ́n kí n wo àwọn ènìyàn tó yí káwọn yìí wọn ò ní gbà kó ṣe bó ṣe kó mọ̀ pé ó jẹ́ ẹni tí ó jẹ́ pé wà ó strict láti perform and wọn ò ní fẹ́ kó perform nítorí wípé bó ṣe é ṣe jẹ gúdú jẹra wọn ni wọ́n máa fẹ́ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. so I would um, be of the opinion pé kí a ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù kí a sì máa gbàdúrà dáadáa nítorí pé nígbà tó bá tó àkókò kì í ṣe girigiri I repeat again ọ̀run sọ pé kì í ṣe girigiri òun ọlọ́run máa ṣe ní ìyanu tó yẹ pé gbogbo ọmọ yorùbá pátápátá ló máa lanu lẹ pé ah olúwa àṣẹ ẹ̀ báyìí lẹ ṣe dùn tó olóòtú mo ṣeré nìyẹn. Hmm. ẹ ṣe ń jàre bàbá ẹ kú ohun láti àárọ̀ ohun bàbá wa akíngbùlùgbé àwọn náà ni wọ́n ń bá gbogbo ọmọ yorùbá sọ̀rọ̀ lórí ibi tí gbogbo nǹkan bó ṣe ń lọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n torí ẹ̀yin èèyàn tí ẹ ṣì máa ń béèrè nọ́mbà bàbá lọ́wọ́ mi ẹ jẹ́ kí n sáré pé nọ́mbà wọn fún yín. ẹ ṣe ẹ dẹ bá fẹ́ bá bàbá ní gbólóhùn. people are birthday me so people are seriously calling me. ah <laughs> uh, uh, uh, uh, uh, uh, uh, happy birthday daddy. thank you <laughs> very much. mo ṣì máa celebrate yín gbogbo èèyàn ẹ bá mi celebrate grace ọlọ́run nínú ayé bàbá wa ẹ bàbá lágbára ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run láyé yín yóò mọ̀ pọ̀ sí lórúkọ jésù ẹ ẹ ní dìdàkudà nínú olúwa àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run yóò mọ̀ pọ̀ sí ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé mm, ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé nínú àlàáfíà nínú ìbùkún nínú ìgbéga lẹ́ẹ̀tì máa ṣe gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń rí fọ́nrán yìí ẹ máa bá mi kí bàbá wa wípé happy birthday àwọn gangan lọmọ lọ́jọ́ bí òní happy birthday to you congratulations. ẹ ṣé bàbá ẹ ṣé ọlọ́run orí ọ̀fẹ́ rẹ̀ láyé yóò mọ̀ pàdé ẹ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àmì àmì jésù àmì jésù ẹ jẹ́ ká sáré lọ sórí nǹkan míì tó tó kàn now lórí ọ̀rọ̀ yorùbá yìí náà ni ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sọ opinion wọn lórí ẹ̀ èmi gan ṣètò lórí ẹ̀ lójú àwọn ọmọ yorùbá míì ẹlòmíì sọ ní à ẹ̀yin tẹ́ ń sọ pé ìjà ẹlẹ́yàmẹ̀yà ni o ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ni o àwọn míì ń sọ mo rí oríṣiríṣi mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ àwọn kan ní ẹ fẹ́ dà lúrú ni àwọn kan reason àwọn kan wò pé ok báyìí ló ṣe yẹ ká rìn báyìí ló ṣe yẹ ká rìn àwọn kan sọ wípé àwọn ọba wa ló dalẹ̀ àwọn kan wá sọ wípé àwọn olóṣèlú wa ló ta gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ fi wá dojúrú bàbá ṣé kí lẹ̀yin lè sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ ẹ ṣe olóòtú ṣe rí nígbà mìíràn tí a ò bá wà nínú ẹ̀mí a máa gbé àwọn ìgbésẹ̀ kan tí kò tọ́ a máa sọ àwọn ọ̀rọ̀ kan tí kò yẹ ká sọ a máa ṣe àwọn ìṣe kan tí kò yẹ ká ṣe àdúrà mi sọ Ọlọ́run ni pé kí Olúwa kó má jà sọ̀sọ́kúsọ kó má jà ṣèṣekúṣe kó má jà gbégbésẹ̀ tí kò tọ́ sincerely speaking àwọn ẹ̀yà Ìgbò wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí kò bójúmu tó wọ́n ní Lagos State is a no man's land for God's sake it's a wrong statement from their direction very very wrong statement and um, mo privilege láti lè debunk pé ohun tó ń sọ yẹn pé wrong àmì pé ó kò bójúmu tó yà láti lè prove rẹ pé kò bójúmu tó simply because mo lo nothing less than fifteen years ní ilẹ̀ Ìgbò and um, kò sí gbogbo àṣírí ìwà wọn tí kò sí lọ́wọ́ mi so tí wọ́n bá tí ìbò bá sọ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí wọ́n ti ń rò ó pẹ́ báwọn fẹ́ ṣe nǹkan kan kékeré ni wọ́n máa eh, eh, calibrate lé lórí tó máa fi carry out nǹkan tó fẹ́ ṣe yẹn ọ̀rọ̀ bá dùn púpọ̀ léni yìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìjọba wa ní ìlú Èkó tí wọn ò ṣe ohun tó kù díẹ̀ káàtó nígbà EndSARS EndSARS yẹn ló jẹ́ kí ọ̀rọ̀ ṣaláìdùn lẹ́nu irú àwa yìí léni yìí nígbà tí àwọn ọmọ Ìgbò wa sọ ìsọkúsọ tí wọ́n sọ and nǹkan tó sọ they are ready to prove it torí tó bá wo ìbò tó kọjá lọ yìí Ìkẹjà tó jẹ́ headquarter ibi tí headquarter Lagos State wà wọ́n mà mú bẹ́ẹ̀ o Ṣómólú Bàrígà wọ́n mú bẹ́ẹ̀ Àmúwọ̀dọ̀fin wọ́n wìn níbẹ̀ Ajérọ̀mí Ìfẹ́lódùn wọ́n wìn níbẹ̀ àwọn part of Agege wọ́n wìn níbẹ̀ ṣe ti rí i pé wọ́n proof fún wa pé is a no man's land àwa làwọn aláǹdí láti wà nínú ìkíyèsára ká mọ̀ wípé kì í ṣe bá ṣe ròyè làwọn ẹ̀yà tá a gbà mọ́ra wa kì í ṣe bẹ́ẹ̀ làwọn ò. a fi mí rí i pé àwọn Fúlàní wọ́n kó iṣẹ́ kalẹ̀ pé kí àárín èyí tí ṣe Yorùbá àti Ìgbò dàrú torí wọ́n mọ̀ wípé wọn ò tó wàá mú gbógun bá tiẹ̀ bá wọn bá gbógun wọn dé torí pé wọ́n ṣe nọ́ọ̀tsọ̀ ogun yẹn wọ́n realize pé àwọn fúnra wọn ò tó àwa méjèèjì mú that is the the Yorùbá and the Igbos ìyẹn ni wọ́n ṣe ń ṣe kí ni wọ́n ṣe ń kó iṣẹ́ àbàmì oríṣiríṣi àbàmì iṣẹ́ kalẹ̀ láti dá ìjà sílẹ̀ láàrin àwa àtàwọn yẹn ṣùgbọ́n táwọn bá sí nínú ẹ̀mí gidigidi àwa pàápàá á lọ gùn lẹ́yìn ìjà yẹn báwọn ọmọ Ìgbò tí àṣàṣe ti mú nínú wọn bí wọ́n ṣe fẹ́ gbé jáde àwa náà á kọjú ìjà sí wọn ìjà yẹn wá pọ̀ sí wa wípé ìrọ́kẹ̀kẹ̀ yẹn wá pọ̀ àwọn wa máa fi wá ṣẹlẹ́yà wọ́n máa fi wá rẹ́rìn-ín a mọ̀ wípé àwọn èèyàn wa wọ́n ti fà ìmọ̀kànmọ̀kàn wọ́n ti fi gbé ogún ìbí wọn ta that is gbogbo àwọn ilẹ̀ tí wọ́n ti tà fáwọn ọmọ Ìgbò mo rò pé ó yẹ kó jẹ́ eh, leasehold ló yẹ kó jẹ́ nígbà tó bá fún ọ ní certificate of occupancy kò yẹ kó lè jẹ́ kò yẹ káwọn ibo máa wò ó pé this is certificate of uh, ownership no ó yẹ kó máa ní lọ́tọ̀ pé this is certificate of uh, certificate of uh, uh, occupancy ó kọ occupy ẹ̀ ni tó bá tó stage kan tó bá tó yíyà kan àwọn ọmọ nílò ẹ̀ máa fọhùn náà ṣùgbọ́n ohun tó wà nílẹ̀ tá à ń gbọ́ yìí ń sìn ó ti fẹ́ mú ogun àti ìjà dání kìí ṣe ṣojú lásán there are some certain power behind it àwọn agbára kan wà lẹ́yìn ẹ̀ tí Yorùbá ò bá lọ ṣe kíni kó wà nínú ẹ̀mí gidigidi kó dẹ̀ wà nínú ìtíṣe ìkíyèsára kí Ìgbò pàápàá káwọn náà lọ wò pé wá ẹ má má já kọjá àyè wa ìkọjá àyè màrè kàn wò wípé wá èdì màrè tó o bá mọ̀ pé èdì ló ń dì mọ́ for God's sake I lived in Douglas for two good years mo mọ ìwà Ìgbò mo mọ tó lè ṣe I know what they are up to I lived in Port Harcourt for another nine years mo mọ tó lè ṣe. along the line tọba ọtí ọ̀hún yẹn wá pẹ̀lú gbogbo bíríìjì tí ẹ fò kọjá tẹ ní Yorùbá land eh, Lagos state is a, man, land no man's land o mo fẹ́ kí àwọn àgbààgbà Yorùbá kí wọ́n tètè ṣe kí ni kọ pe àjọ tó ní ìrònú pẹ̀lú ètí ṣe àwọn àgbààgbà kan kìlọ̀ kán tí ọwọ́ ọmọ wọn bá ṣọ nítorí pé bá a ṣe ń ṣe ní ilẹ̀ mi ìwọ ibòmíràn ni o ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ń jàre bàbá wa ẹ kú ohun látàárọ̀ ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ <laughs> lẹ́nu bàbá yẹn mo mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń sọ èrò wọn lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ òun náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá yẹn. bàbá òkè bá ṣe tẹ̀síwájú lórí ètò tí bàbá ń gbìyànjú láti máa yànnàná àwọn nǹkan kan fún wa ẹ̀yin èèyàn wa ẹ mọ́ gbàgbé ẹ mọ́ bá wa share ètò yìí pẹ̀lú àwọn èèyàn wa kí wọ́n lè ṣe kíni káwọn náà lè lórí ọ̀fẹ́ láti gbọ́ ohun tí Ọlọ́run sọ túrú bàbá wa ṣùgbọ́n kí n tó gbé bàbá wọlé padà mo fẹ́ pe nọ́mbà bàbá ẹ mo fẹ́ pe nọ́mbà bàbá fẹ́yìn èèyàn wa Eh, màá pe nọ́mbà wọn fún wa gbogbo ẹ̀ tí ẹ máa ń béèrè nọ́mbà bàbá pé ẹ fẹ́ bá bàbá sọ̀rọ̀ ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ pàápàá jùlọ ẹ bá fẹ́ rí wọn bá sọ̀rọ̀ lórí whatsapp ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ fi anywhere tẹ bá ti ń pè tó bá ti jẹ́ outside the country ni ẹ fi plus two three four sí wọn á jẹ́ oh eight oh five nine seven six five six one one oh eight oh five nine seven six five six one one nọ́mbà yẹn lẹ́fì lórí ọ̀fẹ́ láti bá bàbá sọ̀rọ̀ bàbá kí làwọn nǹkan míì tí ẹ tún ní fáwọn èèyàn wa kí n má wulẹ̀ gbà yín lákòókò púpọ̀. ẹ ṣe grassroot awareness wa lórí Yorùbá nation kò gbọdọ̀ stop kò gbọdọ̀ stop then kí a má gbàgbé láti dá ògo àti ọlá òun àti ìyìn padà sí ọ̀dọ̀ ẹni tó lògo kádà padà sí ọ̀dọ̀ ẹni tó lọ́lá kádà padà sí ọ̀dọ̀ ẹni tó ní ìyìn àwọn ni ọlọ́run ọ̀gá ògo jùlọ ọba tó lògo tó lọ́lá lórí yorùbá nation torí wípé bẹ́nìyàn fẹ́ bẹ́nìyàn kọ̀ yorùbá nation is coming to uh, is coming to existence ó ti fẹ́rẹ̀ dé tán kò tún jìnnà ọlọ́run á fún wa ní àlàáfíà ẹ mo fàkókò ètò gbàdúrà fún ìdíje jagaba Tinubu kí Ọlọ́run dá òye padà sílé orí kó dá ìmọ̀ ọ̀run padà sílé ọkàn kó dá ọgbọ́n ọ̀run padà sínú inú láti mọ̀ wípé ilé níṣe Yorùbá nation is our home is our culture is our language is our food is our nation is our everything contraption tí a bára wa Nàìjíríà ẹ̀tàn ló wà níbẹ̀ o ẹ̀tàn ló wà níbẹ̀ o bí wọ́n tẹ̀ tún lò ó kó sá gbogbo eré kó sa ipá kó fi èyí ṣe kí ni agídí gorí oyè tí bàbá Tinubu bá máa ṣiṣẹ́ orílẹ̀ Nàìjíríà tó máa ṣe ní under the constitution of 1999 ha ha ha hey, is an error error ni o ohun tí mo rí nìyẹn o ẹ̀rọ ni o kò sí bó ṣe lè jẹ́ olódodo tó bí ìpìlẹ̀ bá ti bàjẹ́ the book of Psalms chapter eleven verse three wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí hà ní olódodo yóò ṣe ohun tí ọ̀run ní sọ nìyẹn mo gbàdúrà fún gbogbo ọmọ yorùbá lórílẹ̀‐èdè àgbáyé ọlọ́run ẹ̀mí mímọ́ yóò ṣe àwárí ayé yín ìmọ́lẹ̀ yín ògo yín á ní gbogbo ibi tí ẹ fún sí. Si tí ẹ wà bí ẹ ti ń gbọ́ mi lákòókò yìí ọlọ́run á ṣe àwárí ayé yín ìgbà yín á tòrò gbogbo ẹ̀yin tẹ́ wà ní ètí ṣe ìdálẹ̀ ní ìlú òyìnbó èdè diaspora tí ẹ ò ní ìwé ìgbélùú láti gbé láti lò níbẹ̀ tí ẹ̀ ń sá pamọ́ kiri tẹ́ ń ṣiṣẹ́ bí erin tẹ́ ń jìjì rírí ọlọ́run ọ̀gá ògo alààyè yín kọjá gbogbo ọkàn tí yóò ṣe ìrànlọ́wọ́ fún yín láti gbé ìwé náà lẹ́yìn lọ́wọ́ olúwa lò wọ́n á farakàn wọ́n á fi fún yín á ṣe fún yín ìyanu á ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ tí ì rí légbé ọlọ́run á pèsè ilé fún yín ọ̀nà yín á là ògo yín á farahàn ẹ̀yin tí ẹ̀ tí ì rí iṣẹ́ ṣe iṣẹ́ rere tí ń pẹ́ ìṣẹ́ olúwa gbélé yín lọ́wọ́ òtútù ayé ò ní pa yín o òtútù ayé ò ní ṣe yín léṣe òtútù ayé ò ní wó yín léegun àlàáfíà ọlọ́run yóò bá yín gbé jésù kristi olúwa wa àmín. ẹ ṣeun bàbá ẹ kú ohun látàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé bàbá wa ní tí ọlọ́run rán wọn òun náà tún wá sọ yẹn o bàbá sọ wípé ẹ̀rọ ló wà lókè pé ààyè òkè yẹn sì ṣe kí ni ó ṣòfò wípé wàhálà máa pọ̀ ṣùgbọ́n wọ́n tún wá pèdè kan o wọ́n ní ọlọ́run sọ wípé òun fẹ́ lo aṣíwájú bọ́lá ahmed tinubu ẹ jẹ́ kí gbogbo wa máa wò ó mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ó ní kíkínní nínú ẹ̀ kò ní lọ láìṣẹ ẹ bàbá òróró ọlọ́run láyé yín yóò máa pọ̀ sí ẹ gbogbo wa ìgbà tí ìrìnlẹ̀ yorùbá bá wa dé tán láṣẹ ìdùmàrè wọn ò ní fẹnikẹ́ni sàwátì láàrin wa àtẹ̀yìn àtẹ̀mí gbogbo alájọ jèrè ẹ ẹ wá bá mi pe nọ́mbà yín ẹ tún bá mi pe nọ́mbà yẹn fáwọn èèyàn torí àwọn tó bá fẹ́ bóyá kẹ́ gbàdúrà fún wọn àbọ̀ fẹ́ ẹ ṣe fẹ́ kánsẹ́lì àbí nǹkan kan ẹ bá mi pe nọ́mbà yẹn fún wọn sà. o oh eight o oh five nine seven six five six one one o oh eight o five nine seven six five six double one ọ̀kan àmìnà òdo ẹ̀jọ òdo àrún. ok nọ́mbà tí bàbá ń pè fún wa lọ ẹ̀yin tẹ́ bá ti get nọ́mbà yẹn o oh eight o oh five nine seven six five six one one o oh. eight o bọ́ọ̀lù ẹbí kàn tiẹ̀ kò jẹ́ kí n lè pè é tán. ẹ tún wọ́n sá ẹ̀jọ òdo àrún ẹ̀sán èje ẹ̀fà àrún ẹ̀fà ọ̀kan ọ̀kan ní èdè Yorùbá ẹ ṣeun gan dadi mo tún celebrate yín mo tún kí yín kú oríire òní lágbára Ọlọ́run ẹ dàgbà sí i ọlọ́run á dẹ̀ fún yín lálàáfíà nínú ọgbọ́n nínú òye nínú ìbùkún àti àlàáfíà tó péye lọ́lọ́run fi dá yín lọ́lá ìgbà ọdún ọdún kan ni o láṣẹ Èdùmàrè àmín Jésù àmín Jésù òkúrere gbogbo tọkàn tí yín náà ń fẹ́ lágbára ọlọ́run ọlọ́run á ṣe fún yín ìgbà tí ìrẹ̀lẹ̀ Yorùbá bá dé dádì à nífẹ̀ẹ́ yìí náà àwátì láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ lóyún ọmọ Yorùbá tẹ́ lóyún ọmọ Yorùbá ẹ mọ bá mi kí bàbá ẹ bá mi kí wọn kú wọn kú ayẹyẹ ọjọ́ bí òní ẹ bá mi celebrate wọn ẹ ṣeun gan a dúpẹ́ gbogbo ìgbà yín mo dẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń comment ọ̀hún dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn nǹkan tí ọlọ́run ń lò yín fún láti máa ṣe gbogbo ẹ̀yin èèyàn wa a wà ní rí jù báyìí lọ lórí ètò lónìí ẹ ti bá gbogbo ohun tí bàbá sọ ẹ bá wa share ètò yìí kó kan gbogbo àwọn èèyàn wa lára tó bá tún dìgbà míì á tún lórí ọ̀fẹ́ látún ti pàdé ẹ ṣe ń tẹ̀ ń wò wá ẹ ó dàbọ̀ ó dìgbà kan náà dádì ẹ bá ń ṣe báyìí báyìí sáwọn ará rẹ. mo dúpẹ́ mo dúpẹ́ púpọ̀ ẹ ṣé o gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lọ́nà àjò ẹ ó kéré kéré lé o ọkàn yá balẹ̀ o ẹ ní kú sọ́nà bíi èké o jésù olúwa wa àmín ẹ ṣé o. Yes, bàbá tẹlifíṣàn ni. tẹlifíṣàn ni online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo. ẹ tún gbé kí n gbọ́. àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni ó online tv online tv amáyéwò àní bó jẹ́ ti ká pèdé àsìkò bó jẹ́ ti ká kàròyìn bó ṣe ń lọ o káàkiri àgbáyé ọ̀gá ni wọ́n o láwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ kíkẹ́ olóbùrò kójọ tẹ́ yẹ́kẹ́yẹ́ àní nílùú London wọ́n ń gbọ́ wa àní lamẹ́ríkà o wọ́n ń gbọ́ wa